عرفات التعلق كل ما يوبد من دون الله وهو الرافض كل ما يوبد من دون الله هو الرافض gbogbo tí wọ́n jẹ́ fún ẹ̀yìn ọlọ́ọ̀bá tó náà ti sọ̀rọ̀ àmà gbogbo ní fi dá pẹ̀lú ṣáàbù kúrò ànábì àwọn èèyàn jẹ́ sí ànábì ìsọ̀ Maria ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni àmà ní pé ṣáàbù tó kó òun ọ̀fọ́ra mọ́ nǹkan tí وانسكي بقى يقول كل ما يقبل من دون الله هذا الشرك يقول كل ما يقبل من دون الله وهو راضي وبدأت فلان يولوه بقى كل ناس ترامى لا يتعكلا عرأي عند لا يكفر كبير في المسلمين قل لا إكراه في الدين قد كان رسل من الدين ومن يكفر بتعبد لا بد أن تكفر بتعبد ويؤمن بالله orí ilé onímọ̀ ìdùn ọlọ́ọ̀bà àmọ́ ọkà fara tábù state musulmi òdò nítorí pé ìfìgbàtù ní àbọ̀ òsìn w ìdílé ní méjì àrùkánù ilá ilẹ̀lá náà ní méjì àrùkánù ilá ilẹ̀lá àdáfíyú wọn islam ilá ilá àì ìdìbò ilọ̀lá ìfìgbàtù ìmánu bìlá ìfàànà òtún yíwa lọ́mọdé àfọ̀rọ̀ yíwa. ó di yíwa bí gbogbo anẹ́gbẹ́ ló fún wa ká ní wájú ìfún wa lọ. Bàkà bá a ti náà fi kúlẹ̀ ọmọ tẹ̀rọ sílá lọ́rọ̀ yẹn tẹ́jú dájú àti dáàrí ní alùpùpù ìṣìkà. A ní ibùdó ńlá a ìfúláàtù àti ìṣẹ̀fọ́ lọ́ba ìṣẹ́lẹ̀ bò tààbòt àti ìdàtí gbogbo tó ń tẹ̀lé fún lẹ́yìn ọlọ́ba sùkánà wọ̀ tààrà. Fọ́nì àlàáyàtò sáàmìyà kọ́wọ́lù tààrà. Báyà lọ́kẹ̀ jìbìrì ni kọ́lọ́ bí wọ́n lọ́kà bá a ti náà fi kúlẹ̀ mọ́tò rọ̀ sílá. A ní ibùdó ńlá والكذب والتعبود قولوا ولكن لام موسعة تسمون مقدر التحكيك وعليه فالجمد مؤكد بالقسم المقدرة واللام وكد قلوا لقد قلوا إبرع أكيد في شرعوني لام يدعو على طب لام لا ọkùnrin káàdì ọ̀tọ̀ ni wọláàrí dájúdájú ìtumọ̀ rẹ̀ orí pé láàmì ẹ ọjọ́wà ní àkọlẹ̀ kílẹ̀ ìkàtàmì mọ̀kúnlẹ̀ ọlọ́run búra wọláàrí bọ̀ káàdì ìkà àti ìkọwọ́ pé ìṣọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ dídí wa kí máa ní káàdì àfúnà ìbàdàn dájúdájú àmúwá nílùú làkàdì láàmì láàmì ọ̀kọ̀kọ̀ mọ̀ عليه الجملة موكلة جملة الجملة قالوا يفتملني بكذا مقدرة بكذا مقدرة واللام وقد من اللام وقد قولوا بعثنا أي أخرجنا وأرسلنا إلى كل أمة أقول دي أنا سأتبقى الأمة قوتها والأمة هنا طائفة من الناس أما كانوا هو الأمة الأمة في القرآن على أربعة معاني أمة القرآن قواني أنا أقول أمة أمة أمة أما سميل وما القرآن ألا أقوم به طواعفة أما جماعة يؤفكم منكم أمة كما جماعة دينوين

وانت يحتاج لأمة هم ذلك أحسن يقول قوله تعالى إن إبراهيم كان امتا إن إبراهيم دارية أمة كان يعني أمة كان يعلم بعين أمة قل قانتا ترى خلو لله ترى خلو بني سبحانه وتعالى بلا جوانا كان أمة بني تتكا نقول تعالى إن وجدنا على اباءنا على أمة هو كيف هو مظلوم كما قالوا لي في الكتاب وضعنا دي شنو لو يعني ما قال لي لنا عادة كل غيرنا عادة مو بس جانب كمان كل المسلمين أو غير المسلمين هذه المسلمين أنا أطلق المسلمين واحدة أنا قرآننا واحدة سنتنا واحدة نبينا واحدة كلنا واحد أولي أنا على ولي عن من غيركم ó bí wa ìpàwé ìsìláàmù dé ní ìfàkà náà ni wa ọlọ́gbọ̀wà ìnà ààbí ọmọtò kọ́gínì ìtàwà ìlà ẹgbẹ́ ọlọ́gbọ̀wà ni ó bí wa ọlọ́mọdé àfẹ́rẹ́ yẹ ọlọ́wọ́ àwọn èèyàn wọ́n máa na wọ́n ti rí mùsùlùmí أمة ní أمة mùsùlùmí yẹn ṣe ọmọ ìpìlẹ̀ ọmọ wáhìdá ọlọ́run فأنا ربكم فاتقون ثم أنا ربكم فاعبدون الأمة هي الأمة كنان الأمة كنان اللي لله باهي يعني سبحانه وتعالى نعم لك يا ريت زمن دع لكن دي أمة قالوا وقلوا قال أمة شيء ووانا شيء شيء شيء دع شيء ويا نبي يوسف عليه الصلاة والسلام ما هو اللي رسول الله قدامنا بيجي تدعو لنا هو أمي هو قدام وقوان كمي سندي وباش أنا هم قال لك òun ti kọlà fọ́bọ̀ òun sáwọ̀ gáwọ́ gáwọ́ lọ́tí wọ́n lára ikọ̀ òru bẹ́ẹ̀ni pé ẹ̀yẹ ń jẹ kí ẹlẹ́bí yusuf ọ̀rọ̀ ní ẹgbẹ́ ọgbọ́n lọ́nà parí ẹ̀ kó dà bá mà pé ọlọ́run parí ẹ̀ lórí ẹ̀ a sì tù fún yín láì jẹ́ mo tù fún yín àlàyé fún yín wọn ò ní gbéjọ wá fún yín àti gbogbo fún yín. ẹlẹ́ mọ̀ mi sọ pé òun ṣàwọ̀ ọba lọ́dún ní ọtí ọ̀nà fún gbọ́dọ̀ kílẹ̀ rẹ̀ ọkọ̀rọ̀ sáà fi ń tẹ́ mọ̀ sí bọ̀rọ̀ wa lọ. wọ́n tó bẹ́ẹ̀lì kí ẹyẹ ń jẹ bẹ́ẹ̀lì orí rẹ̀ wọ́n kọ́ agbolé ẹyẹ mọ̀ sí ìjẹ́lú ìkú. ìtumọ̀ alámi ìtumọ̀ ìrẹ́ lọ sí wọ́n ti pàṣà ní parí nù. ìdílá yéṣu kọ́ wa kú sí ìjọ ọkọ̀ àtẹ́lọ ọba òkúta ìdúwádọ́dọ̀ tó ẹnìkan bí lẹ́wọ̀n o فاذكرني عند ربك da gamba alama ta matmalin ìmàlẹ̀ àbòsí ń kọ́ yẹn ọjọ́ àti lẹ́wọ̀ báyìí ó gbà jù pátá wọ́n ti jáde gẹ́gẹ́ jù mà àwọn akóni tẹ orí ìjọ kọ́ lọ́mọ máa bàá lájọ ìwọ yóò sùn tó lọ fẹ́ lọ ẹ̀wọ̀n ọlọ́run lọ bá tó fẹ́ lọ fún wọn wọ́n ti fi àfikún àkàrà ìléyà bí mímọ́ àtẹ̀lẹ́kọ́ náà ní ilẹ̀ yìí ọlọ́run ọmọ ní ìfẹ́wọ̀n rẹ̀ ju tó kù sí lọ ìlú abẹ́ lọ́kọ̀ lẹ́wọ̀n tẹ́lẹ̀ kọ́ ọbẹ̀ ọlọ́run náà nù wọ́n á ń bẹ̀rẹ̀ gbà kan ọlọ́run tó bọ̀ ó tó yẹ tó rẹ̀ ọ̀rẹ́ kókó abẹ́ àdébí sùn kò yẹ kókó abẹ́ àdébí sùn ní sọ fún ṣe ẹrẹ kó máa rántí mi ìwé ẹgbẹ́ ìgbà tó ti bá pẹ́ bí seven years ìgbàgbọ́n lè wà lọ́la fún ara rẹ̀ ó lè ọ̀gbọ̀n wá tẹ̀ lọ́la fún ara rẹ̀ àwọn màálù tó fara méje buhari màálù tó kí méje àwọn méje tí fara ẹ wọ́n ti kírò agbá méje ẹ̀ ọmọ ah, ti kéré nìkan tí wọ́n fún wa bá gbogbo wa wọ́n àlárọ̀ àlárọ̀ owó àláyẹ̀ lé àgbàdo àlámi lé lé aláìrúyú lé aláìkọ́kọ́ owó ara wọn gbogbo àwọn tí èyí tó gbẹ̀rẹ̀ fún náà máa rí ìdáwò yìí gbogbo orí kan orí tú ó rí ẹwà gbàmọ́ àti wọ́pùrú wọ́pùrú bára ọmọ ti ó wá ní sí ìgbà tó jẹ́ ìgbà tó jẹ́ ìgbà rẹ̀ ti pé ah ẹnìkan bẹ́ẹ̀ lẹ́wọ̀n ìkọlà ìfún ìlú sọ́kọ́ ayé ọ̀tún jẹ́ ìgbàlùbá yẹn tó kọ́ làkúwọ̀ bọ̀ ọmọ máa jẹ́ gidi ìgbà كل أمة بورث فيها رسول من أهل النور إلى أهل نبينا محمد صلى الله عليه وسلم بدو على أمك وكان الله رب صلى النبي سوى الله سوى من أهل النور حتى يا نبي نوح إلى أهل نبينا محمد صلى الله عليه وسلم تجيات فرجوا محمد صلى الله عليه وسلم تجيوا تجيوا kí ọlọ́run ọ̀rán lẹ́bí òṣìṣẹ́ ọlọ́run bá kí àlùkùnmọ̀ tó wà láàrin ànẹ́bí lóò sí ànẹ́bí ààrẹ sábà sábà tó bí áàdì lọ. lórí sábà lọ́rùn sọ̀rọ̀ ní mi áàdì lọ òbí ẹ̀kọ́ nù ilẹ̀ áàdì Muhammad àwọn àlùkùnmọ̀ tó túwájú nìkan. orí sí àwọn òṣèlú ọ̀gbọ̀n. gbogbo mùsùlùmí wọn kílẹ̀ rí ọlọ́pàá yìí wà kan sọ̀rọ̀ bọ́ àgbẹ̀ nílẹ̀ àwọn àkàkẹ́ kọ̀ọ̀lẹ́ kí ni sinadi rẹ̀ ya abdul tv ya abdul tv kí ni kí ni kan sọ̀rọ̀ bọ́ àgbẹ̀ àkàkẹ́ kọ̀ọ̀lẹ́ báwọn ni. rárá o ìfọ̀ ní ìgbẹ́ yìí ọ̀rọ̀ mi jẹ́ òtútù jẹ́ tẹ̀tẹ̀ nígbà tí omi kan ó ní wa nígbà tí kásá Abdullahi bin Abdullahi Bawa Israeli rẹ̀ abdullahi bin abbas gba na adam wọ lówó ọ̀ṣẹ́ kúrò láàrin níbi adam báwa àbálọ̀wọ̀ àkọ́kọ́ nù nítorí rẹ̀ níbi náà ìran mẹ́wàá ni ọmọ mẹ́wàá ni gbogbo islam gbogbo wọn islam wọn sí kí غير ذلك ما نقول نوح هو أدبير بدون بدون إنا أرسلنا نوحا إلى قومه خذي ما قالوا في نوح يعني. لك هو النبي هذا رسول رسول والله تعالى نعم bẹ̀rẹ̀ hikmat min tẹ̀sán lè rọ́ṣù kí wàá ní ìdí hikma wò la fẹ́ kọ́ nípa kọ́lọ̀ hàn wọ́n lọ́wọ́ fẹ́ ìsàmọ́tò kúta ìsàmọ́tò kúta àti gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ ti àti kúta kúta kọ́ ọba ń ṣe kíláì ní kúta òkú lè ṣe ìṣúra ara rẹ̀ ti kí ní kíláì ní kúta kódì àkókòrò sọ̀rọ̀ lásán àwọn bá a máa dákọ́ mọ́tò kọ́ kúta ìlàgbáwa àwọn sọ́mídìí lágbáwa زيارني كونه بكذي الحجر يحمل كني ها إن الأمر الخبر يحمل كني الصدق والكذب يروي يكون سروني يا صدق طني بكني سنالي قولي لا يلي سنالي يروي يروني Ilé wa kó ní bí ọ̀rọ̀ pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. Ó ti yẹ الخبر يعتبر الصدق والقدر قد يوى محمد قد رسلا لولا رسلا رجالا او جلوبا المشرين والفنين يهود النواة ومنذرين بالكلاد لا يقول للناس بعد الرسل بعد الألم لا يوجه بعد الرسل كما يقول ما يوجه الله آمني الله آمني أنا بابا بني الله رجل دواء جد وعلى رسول البلاد زين تجارة نقول مش هتقول لي كل شيء باع أنا كذي رحمة قولي وما أرسلنا وما أرسلناك إلا رحمة للعالم ولو زيت عوانا بيكو سكيكو عني وما أرسلناك إلا رحمة للعالمين ààrẹ àfikọ́ jẹ́ ìkẹ́ fún àwọn ẹ̀dá ní àdébì Muhammad sallallahu ويسألون في الله الملائكة بكل يسرون واني كونوا بك الشيء كوني بمحمد سلام قرن للعالمين في كتاب الدوت يمنه واني كان بعد دوري gbogbo àwọn ẹ̀rọ ìwájú rẹ̀ ìní ọlọ́mọ ọ̀rán tó rẹ̀ ọlọ́wọ̀n kò ní àlàmíyàn rí ọlọ́run tó lọ́wọ́ pé ìfà in ọmọ àmì ọlọ́run kò ní ètò àmì ìparáǹkì àmì ìdọ́tọ̀lọ́gbà rẹ̀ mẹ́jọ́ náà sí ẹ̀ síwájú rẹ̀ gbogbo àníkẹ́ lọ́wọ́ àdẹ́bù mú sá gbogbo ẹ̀mí ọlọ́run rẹ̀ tó agbọ́nà ọkùnrin ní àmì pé iná àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ kẹrì ní kó wà sí ìdájọ́ àrùn náà mùtá ìkíni iná àmì bẹ́ẹ̀ ìjọba olóòtọ́ àwọn ìgbésẹ̀ kẹfà wà náà lọ́ba níta ìtẹ̀lé súnmọ́ rẹ̀ kàmi wà jẹ́ náà ó fi yé wa ọlọ́mọdé àti قوله الجن أبي قولوا جن الجن هم عالم الغيبي المخفي عنا من الجسائكنا الجسائكنا عالم كمتاع وواني عالم كبير حياة الدنيا لوا وانا وانا حياة الدنيا عمتي ومخفي ومخفي عاريون أنا جنوى لا أعلم أنا مخفي جنوى لا أعلم أنا أعلم ó di wa ọlọ́run wa bá wa ṣe ọlọ́run ara nàbí sí wa ọlọ́run ara nàbí sí wa àwọn kòsálì kò sí àbá wọ́n ti gbà wà lùkùnú ìgbàyàn sọ̀rọ̀ yìí kẹ́lú mọ́sílá ìlànà ìta alábí àlàyé ojú ọ̀nà tá a gbà ká súnmọ́ lọ́wọ́ wa láti sọ̀rọ̀ yìí بيان الطريق طريق من السنة من الملة بيان الطريق الموصل إلى الله تعالى ولا تعبد عن دين الله سبحانه بأن الإنسان لا يعرف ما يجب لله على وجه تفسير إلا أن ترك الرسل أنا أبدأ نوبة نبدأ نوع بعوات لا يمكن على طريقة طريقة لي طريقة النبي الله طريقة النبي الله بعدين طريقة طريقة المحمدية ما يفتح أبدأ àwọn ẹlẹ́bí ọlọ́wà ní tí wọ́n ti fún wa ní pé bayanu tariq tí wọ́n sọ sọ́ra yìí fún wa ojú ọ̀nà almosu yẹ tí wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ fún ìrìn àwọn ọlọ́fà ẹni ìṣe ìtọ́rọ̀mì yẹn fúnra rẹ̀ láyàrá fún máa di bùdìlá àmà tí ó tó tọrọ yẹn lọ́dọ̀ fọ́rọ̀ ọba aláwọ̀ ti ṣe lálàyé láì tó fúnra rẹ̀ kò sí ilẹ̀ àǹtọ̀rẹ́ kẹrọ́sùn ìkẹ́kọ̀ọ́ fọ́nbíra ojúṣọ̀ ìṣẹ́lẹ̀ ọba ilé kan látọ̀ lọ́fà ìmọ̀ọ́mù náà máàlìkì lọ́kọ́bà kí bàbá yẹn báyẹn fún ọ̀rẹ́ pé gbogbo ìjábá wò wò kí ẹ bá sí ẹ̀sìn lẹ́yà lẹ́bi Muhammad sallam kí ẹ sí ẹ̀sìn lẹ́yà àwọn sàábì rẹ̀ kí ẹ sì ní kanáà láǹtà láyé láyé gan àbújá tó àwọn láyà ní sallam kí ẹ sì ní ọwọ́ yà wọn sàábì rẹ̀ kí ẹ sì ní لا إله الا الله لن تكون دينا لا إله بجزي أنت لا ينزل وصباح لا ينزل وصباح أوذي يوا والمضافر يوا قول إن أن يبد الله سوف أن يبد الله إيه في وصف ما جزء بنوبة أي كيلة التفسيرية في التفسير هي التي تحدث بما يدل عليه قوله دون شرف ونحن نقول لك إيه؟ كقولي ووحينا إلى إلي أكوايتي لكان فلق وما ما قوجوني أيسر المؤمنون والوحي في معنى قول دون الحروف دون بيقول شيء وهي أي أسيب عم مجموعة عم كلمني بدوني أملا مرة فيها والبعث إذا بتضمن معنى وحي بعثنا بعثنا أي أبدا دون بيقول وكل رسول موهي إليه gbogbo àníbi ọlọ́ọ̀bá gbogbo ìṣẹ́ ọlọ́ọ̀bá ó ti wá ìfún mi gbogbo ìṣẹ́ ọlọ́ọ̀bá ó ti wá ìfún mi ó ní yé wà náà àkíyà ìnáma masariya alatakbir dáa pé ayé bọ́dàr ní ìpínlẹ̀ ọ̀rọ̀ ní ìpínlẹ̀ dáa ayé bíán ní bíán ní àgbọ̀ ní bíán ní gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ àjẹ́ الأول ثاني على قد أي الحمد التقدير ثاني في على قد فوحينا إليه أن يستنفوك قالوا على قد قولوا أن يبدو الله أما جوسف فلوبا أي تزلزلوا له بالإبادة كي يكرا عيما ونوبة كي يكرا عمد كي يسمي ونوبة وكيش الموسوى وجود يو يوم كما بيه I'm not free. Allah, we are ìdàlọ́pù tí èmi rí àwọn alágbára ayé tí wọ́n bá fọwọ́ tẹ̀ wọ́n báyìí àti fúnfún wá àti ẹ̀rọ ìdíje tí mo wà ń dùn kọjọ kan nìkan lérí lérí la ilà àìlọ́ lérí ó bẹ́ẹ̀ kó gbà lérí lérí ó bẹ́ẹ̀ kó gbà la ilà àìlọ́ la ilà àìlọ́ kò sí kí ìwé jẹ́ lọ wọ́n ní àmì ìrọ̀ ó sì rẹ̀ lágbájá ẹ̀dún lérí yóò nù ìgbésẹ̀ rẹ̀ lágbáyà wọ́n á lọ bẹ̀rẹ̀ náà wọ́n àwọn ìyàwó rẹ̀ ní àwọn ní kẹ́yìn kan àbí sàgẹ́ ìgbà máa rí wọn kó wá gbóòrò ní wáṣọ wọn kó kí kí kí káà ní wọn ní kẹ́yìn máa lè bí àmì ìrùkọ ẹ̀yìn kàmí ìrùkọ ìkọ̀ ìkọ̀ láì àwọn olè fún ìṣùkú náà yẹn ní ìlọ́gbọ̀n mi lọ. Àti ìgbà kí n kà nothing sallallahu alayhi wa sallam ilé ìdí àti ọlọ́wọ́ bá nìkan wọ́n ti ṣàyẹ̀ fún wa olùkìlá yẹn tàbí òsì fún ilé ìdí àwọn àdúgbò fún bọ̀dọ̀ náwó gíní asọ́lá sàfihàn asọ́lá sàfihàn ó bí wa olùkọ́ ìbádà ìtumọ̀ ẹni àtẹ̀dọ́ lónìí ìlàbí ní ìbádà ọkọ̀ tààrí fún ìbádà ó bọ̀ sùkúrò ní ìbádà àdórí sí ìbádà àbọ̀ kí ẹ gbọ́ fún kan. ọkọ̀ kan tó kó sí ní ìlú nǹkan tí mo ti di sí obìnrin ìyàwó ọlọ́run. ṣeun اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة أما صمم بوا بوا بوا بوا بوا بوا فهو بدي أتوا سنوني بارا بدي بدي بدي بدي بدي بدي بدي بدي بدي ìṣe òkúta rẹ̀ kálọ̀ láàyè ìṣẹ̀lẹ̀ ìgbára ìṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbára ni lọ́fà ìgbọ́lá lọ́la ní wa ní ìsìn ẹ̀wù ẹ̀wù àánú ọlọ́run kìlú wa ìbálẹ̀ ìbísù bẹ́ẹ̀ alìsàlìmta ìgbọ́lá lọ́la ní wa tó wà tó wà tó wà tó wà ní lápá ìdíjì kéré tó fún adé tó ti ń múra ni ìpàdé wọ́n pé à ṣé yóò o ti ń múra láàárọ̀ yìí ìdíjì karùn-ún àbí lọ́jọ́ kẹrin lọ́jọ́ karùn-ún àbí lọ́jọ́ جمال الأولى الأمورة كثير صلى الله عليه وسلم كما لك أنت أول جنة المسلمين والله فوانا أسعب الجنة أسعب جناني أيا جناني أيا جناني الله لسي لولون جنة سوا قد يكون جنس لو كان أكوا جنان لولون سوا جدا وانا أيا جناني الله لسي الله دام سنتوينا أول جنان مطافي ìtẹ̀lẹ́dúgbà súnà owó ọmọ ti jẹ́wò ti jẹ́wò kàjíkò tàlí ìdíje tìsbí rẹ̀ ó sì ti sùhànlọ́ àfúnlọ́lọ́ ìdẹ̀lúwà wọn ló kí wọn sùpáàkì títí ìsìrák àwádìí oyin rákà méjì ó gba reward kò sí múra ọlọ́jà sọ̀rọ̀ ilẹ̀ ọlọ́wà bẹ́ẹ̀ sọ́nà pàtó àjẹ́nà pọ̀ àjẹ́nà pé àjẹ́nà súnà nìkan yìí ní ṣìdáàkì náà lè ọ̀nà àrùkàbálẹ̀ ju bàtà rẹ̀ lọ ẹ̀rọ àwọn máa lu ní okùn fún ilé àbí ẹ̀kọ́ yìí rẹ̀ súnmọ́ ọlọ́mọ sí òun náà ọlọ́run kó sọ àlùwà ọlọ́mọ jẹ́ náà comfort comfort ابتعدوا ابنتي عنه بأن تكونوا من جانب في جانب وهو في جانب الإبتعاد تعبوز هو في جانب تعبوز عليه كاين خانق المكان اسم بدينا يكتب تعبوز أنا دور ربك أنا هنا هي أراجي كباي كل باي سي عليه ما كفروا كفروا كفروا àbúrúgbàjú ní lọ́ọ̀kì ẹ́sìmìsì yìí ni ó pàdé ara wọn ó wà ní ẹ́sìmìsì ìkókò láti sùlọ náà wà ní ẹ́sìmìsì tó wò lè àlè àlè àlè rí ẹjọ́ tó máa náà wọlé àbí wọ́n lọ bá olóòyò olóòyò ní àbí

ẹ̀ẹ́dẹ̀dọ̀ rẹ̀ yóò lẹ́lẹ́gùn mọ́jú ni bíbélì yìí màkà bíbélì kéèdì ní ẹ mú ìjàpọ̀ inú bíbélì kí jáma rẹ̀ lọ́la ti dàrú mi ọ̀la ní wà fún àyàmdá ló ń gbọ́sọ̀ orí jáma máa ti dàrú mi ọmọ alẹ́ jù wà nílé mọ́ lójú wà ní wọ́n ti fọ̀rọ̀ mú máa fi báyọ̀ ní ẹ̀bí náà dúná tí wà lọ́wọ́ lórí àlùkò ní ilẹ̀ ìjà wo dúró wa yóò ní ìyáwó tó pọ̀wí àgbóni àti àmìrò àwọn lè yí ìwọ́n ní ìmọ̀ ilẹ̀ ọ̀sán tó bí àbí bá tí wọ́n máa rà gan tẹ́ bù pẹ̀lẹ̀ wọ́n ń ṣe fún àwọn ẹja tí wọ́n ń sin ó kèrè èyí dẹ̀ sí fẹ́ ja àwọn ẹja ni máa wọ́n máa sanra dáadáa tẹ́ máa kíkí fún ìwọ́rọ̀ omi wọ́n ṣe kò sí aburú tàbí nígbà tí ẹ̀tún dọ́gbọ́n bí wọ́n pé kìí pé bẹ̀rẹ̀ ló di bẹ̀rẹ̀ àwọn fámìlì kò sàbọ̀ ọgbẹ̀ lójú kìí pé ẹ̀jẹ̀ rẹ̀ kí ẹ pé òògùn lójú ṣe ẹ̀jẹ̀ yìí jẹ́ ìṣe ẹ̀jẹ̀ yìí ìwé ìtura ìdájọ́ máa ń jẹ ẹ̀gbẹ́ ní ọkùnrin ní aráàlú àwọn tó máa ń jẹ ẹ̀gbẹ́ tó jẹ lára àwọn ọ̀jẹ́ máa ń jẹ ẹ̀gbẹ́ táwọn ọkùnrin ọlọ́run tó sọ àwọn ọmọ wa wáyé tí máa àgbẹ̀kí ìjọba bí ìlú wa wáyé wọ́n máa jẹ ẹ̀gbẹ́ ọlọ́run máa ń sáré ọjọ́ ìgbọ̀n jẹ́ wọn ọkùnrin bẹ́ẹ̀ ó di bẹ́ẹ̀ bí ẹ̀ kílẹ̀ kí wọ́n jẹ bí ìtọ́jà kó máa jẹ bí kó máa jẹ ẹ̀jẹ̀ lọ. ó ní ọ̀rọ̀ láwù tọ́lá náà. báwa rẹ̀ wọ́n á lọ lọ́ndà àbẹ̀rẹ̀ wa ẹni tí ó ní òun náà ní fish pond ni tó ń ṣe àwọn ọjà ó tún wá ní poultry tó poultry tó ní ìdílé àwọn adìyẹ yẹn yóò kọjọ yóò fi ẹ̀dá jọ ni yóò wá kó sínú drum yóò bomi sí yóò rẹ̀ sínú omi nígbà tó bẹ̀rẹ̀ sí ìdárọ̀ sí kejì yóò fi yìí àwọn ẹgbẹ́ wọn ti gbà so àwọn ẹgbẹ́ yẹn yóò wá fọ́ọ̀nù láti fún àwọn ẹgbẹ́ wọn ní fún sínú ọjà ẹgbẹ́ fún àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yẹn ti ṣé a sọ pé wọ́n bá ẹgbẹ́ náà nìyẹn. bí ẹ nǹkan nǹkan ẹsẹ̀ mi kó o yọ ayé fún àwọn kílẹ̀ ti ìwòye fáwọn ẹ̀dá fún ọjọ́ ìdìbò tó kàwé ń bẹ̀. ọjọ́ ìwọ́n ti ìjọba ìmọ̀ ẹ̀sìn fún ìpèsè ìjọba àti wọ́n ní sọ̀tà yóò di àwọn àgbẹ̀ fúnfún fúnfún lọ́lọ́lọ́ yẹn. ẹ máa jọ àti ẹ máa tó àdìẹ bá kú ẹgbẹ́ yẹn wọ́n wá jọ àdì sí. Hmm. ẹgbẹ́ mi ò ní ọ̀jẹ̀ ẹgbẹ́ àtàrí ń jẹ. ilé ìwòsàn ẹ̀ka ń jẹ ṣé àkùnrin ẹ̀ka ń jẹ àbábẹ́ ìfẹ́ fún bẹ́ẹ̀. ní ìjọ ìgbẹ́jọ́ jẹ́ ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ ní òfin ẹ̀dá tó lè yẹ kí ó ti àwọn àmì ìfẹ́ ẹ̀dá tó lè yẹ ìgbẹ́ ara ọlọ́mọdéṣẹ́wà ní ọlọ́run ṣe òkú nǹkan níbi lọ́tọ̀ fún yín àti ẹ̀jẹ̀ nǹkan níbi lọ́tọ̀ fún yín àti kàkàtà yàrá àti ìfẹ́ ẹ̀dá aláì àwọn sọlọ́ọ̀ sọlọ́ọ̀ ní ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ẹgbẹ́ débìlì kan ìlú rẹ̀ ló ló ń pínlá ó fi ìlànà ìlú rẹ̀ lọ́lọ́lọ́ lọ́lọ́lọ́. wọ́n rẹ̀ bẹ̀rẹ̀ sọ́pá yìí bí wọ́n bá dé dé ojú ìlú kan wọ́n á rí ìjà ńlá kan sísù tó ló ń bẹ̀rẹ̀. ó ní ìdílé ọgbà yẹn ní iye ọ̀rọ̀ atọ́jú ń bù. òkú ìlànà ìgbàlódé ìlú náà àbúyá ni ọlọ́run ló fún wọn fún un. ìyàgbọ́ kọ́ ọ òun òun jẹ́ lẹ́nu jẹ́ jẹ́ ẹgbẹ́ náà kí ló bá yẹn òun yẹn ń yẹn lẹ́nu ojú ẹja yẹn àwọn méjì yẹn ti yẹ fún àwọn ọmọ ọmọ ọmọ tó tẹ̀lé wọn tó mú ọmọ yẹn lọ́wọ́ náà kí ló dé ẹja wọ́n bí wà ó bẹ̀rẹ̀ yìí kí ló bá yẹn. rẹ́f máa gúúsù mú àtàwọn ọmọ wọn so wọ́n pa pa one particular part níbi transaction tí wọ́n ti sọ pé tí a fẹ́ ra ìyẹn lè ṣe exchange camel ràkúnmí kí a fowó kù sọ nìkan wá bèèrè kí ní kí èèyàn lè ṣerú ìyẹn náà fi jábí fóònù àbí mọ́tò ọwá ní bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ bèèrè pé ibi káwá sí sí ọ̀pá ti bílù nǹkan bí nǹkan bá ń rí náà wọ́n máa wàhálà eight gps two seven five seven seven five wọ́n ti clear ẹni wa ọdún ìdílé jẹ́ náà ṣàgbàṣẹ́ ìdílé ìdájọ́ àbújá kí wọ́n ti sọ lọ́dún ìdíjà lọ́dún tí ó ní wọ́n láàyè fún ara rẹ̀. ṣé wà òkè tí ẹni tí ó fẹ́ra nǹkan yẹn tọ́kìnù price ti lè mú exchange owó tí lágbájá tiẹ̀ ó ta sí one thousand ẹni yìí ta tiẹ̀ ní one five kí wọ́n balance ara wọn báwọn àbí ó ti dáa jù ní kọ́kọ́ fúnra wọn lówó náà ẹdúgbò ara rẹ̀ gbọ́dọ̀ tó ń bọ̀ pé kí gbọ́ ọgbọ̀n ọ̀jọ́ kí gbọ́ tó wà wọ́n. ẹni tó ti gbọ́dọ̀ ti kàkàrà ní ẹgbẹ́ òyìnbó àbí ẹ̀kọ́ ni ẹni tó wà fún ọdún ìjọba náà èmi ò èmi ò tàkùn nínú àwọn ó di ìgbèrú mi wọn la wọ́ ọ̀rọ̀. àbúrò wa kan ní bí wọ́n rò yé lóun àwọn àṣà òròjú àbálòun pẹ̀lẹ́ bá ti búra ọṣọ twenty times ó lè kọ́ láti búra àwọn ọ̀fẹ́ mà ó lè kọ́ lẹ̀ mọ̀lẹ́ ó bá bí bẹ̀rẹ̀ tó báyìí lórí ọ̀rọ̀ kúkọ àwọn tí wọ́n bẹ̀ náà bí wọ́n gbà ń bẹ̀ náà ó ti bí ìsì ọ̀la ní ọ̀la ìgbìmọ̀bìnrin máa ń sọ ọjọ́ ìpọ̀ ọ̀fẹ́ máa ń kọ́ ọmọbìnrin mo ní tí ó kàn lóṣù tó mọ́ ó bá ti dọwọ́ ọjọ́ ìpọ̀ àwọn ẹ̀mọ́ ẹni tí ó kàn lóṣù tó mọ́ tó bá tẹ̀mí lọ́wọ́ ìjọ́ fi ọ̀kan balẹ̀ ó máa wò pé ó bí ṣe rí pé nílẹ̀ yorùbá náà tó bẹ̀rẹ̀ tí ń gbèrò pọ̀rọ̀ yìí wọn tí wọ́n náà kàbẹ̀rẹ̀ nílẹ̀ kí wọ́n jò dún ní wọn tí wọ́n fi ìdá pé àbúrò kọ́ ni ìtàn ìjọba ní àpòtì ẹ̀gẹ́ pé kò sí ìbẹ̀rẹ̀ ìdàgbẹ̀ orin haramu aláàkọ́ sẹ́nu kọ́lé twenty times tí wọ́n pé ẹ̀yọ̀ kan náà ní ní ọgbẹ́ ìkọ́sùn ẹ̀yọ̀ kan náà lẹ́ka ọba àfọwọ́ gbà pé ẹ̀yọ̀ kan náà ní ìdàkẹ́ tó ń dà náà ní pé àlù ìfẹ́ ẹ́ ẹ̀yọ̀ kan náà ní ọba àfọwọ́ gbà pé ẹ̀yọ̀ kan náà ní ìdàkẹ́ tó ń dà náà ní pé àlù ìfẹ́ ẹ́ Kéde tàbí alágbé ọ̀rọ̀ ọ̀rọ̀. Iṣu ya ti wù lọ because the approach at that time is very wrong, very very wrong. If they want to marry her, let them divorce and let her finish her idda. Then she will come in and approach. But she has not started the idda now. They are just trying to visit the case. يدور من الأماكن بالدنيا إسلام بأعمال وتدع تفاقم ده عن تفاقم ده What she said, where is your nature of divorce? How Because it was the third one. He has to do to make sure he, she goes back to the former husband and she went to took the man to the court and the man had to forcefully write out before the woman the man can even think of letting go. and everything to come after the peace of India. So if their husband dies and you want to marry their wife, bring these four means and changes, don't approach her. You can approach her indirectly by buying eggs, buying temo, buying eggs. Taking as water. No, ní òkèrè fún máa fẹ́ àti yẹn bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ wà á dáadáa wọ́n gbà kí àbúrò fẹ́ àwọn ọ̀dọ̀dá àyè ìbọnù kí ọkùnrin ọ̀bẹ̀rẹ̀ àgbà kú àmọ́ èyí tó gbà kí yẹ́yìn ìgbà fẹ́ àwọn àbúrò الذي باع عنه من جاوه متفقه في الله يقول لك لا تقول له قيل من كذب زي لا يقول لا نزل كذب ما لغون ما تعرف لا لا لغون مجهول فيه ما بلا رجال فجأة يقول malafet to wọn ti pèsè di green card mọ́nà wọn di yẹ wọn sáré di ẹgbẹ́ yẹn àyè nínú ayé ọkọlù wọn ní ilé ilé ìlọ́wà ayé yẹn wọn yẹn lòdì àdúgbò náà lòdì mọ́nà wọn ní ẹgbẹ́ yẹn àwọn yẹn lòdì ìyàwó olóògbé yẹn lòdì tí a o ti tàbírí pé rárí pé òsì ìsìlámù wọ́n gan bàbá wọn kò jìnnà wọ́n ti lọ́kọ̀ ọjọ́ fún níyàwó ní ẹ̀kọ́ wọn sọ òkú àwọn tó dáa kò ju ọ̀bà aláì ní ìlú pa àmọ́ fún ètò tí ó pípa aláì láàpọ̀ ní ẹgbà ọgọ́rùn-ún gbangba lọ́jọ́ ọba ní wọ́n á fún ẹgbà ọgọ́rùn-ún mọ́lá ní wọ́n ti yé ojú bá kẹta àwọn tí wọ́n ń ka ọ̀rọ̀ aráàlú yìí àbí kiri kan ti dẹ̀ yorùbá àwọn tó gbà máa gbà máa ń rìn nítorí ọmọ ọgbọ́n náà ní ọkọ̀ mùsùlùmí ọgbọ́ aláàjì kiri kan aláàjì kiri kan aláàjì àti kiri kan ó ń gbé ìmọ̀ ọgbọ́n ìmọ̀ ọgbọ́n. Ẹ́ ẹ̀rọ mi ti kan àròkọ́ wà àlùmísìs máa dà pé ọ̀dọ̀ mọ́mọ́ tó rí àlùmísìs máa dà pé ọ̀dọ̀ ọlọ́run kó sàánú wa mo ka ara tó yìí nípa ọkùnrin yìí ilé ìgbè pẹ̀lú obìnrin náà fún mi nígbà tó bèrè wá kú nǹkan ọlọ́dẹ oúnjẹ ní kíkì ní gbèdé ẹgbẹ̀rún sí ẹgbẹ́ wa dà lù sílá ọwọ́ síbẹ̀ níbi ìwà jẹ ìgbẹ̀yìn ibi ìgbẹ́bẹ̀ tó dà síbi ìlà ọwọ́ dára obìnrin náà ti máa ọwọ́ pé ah, obìnrin ìyá èkú ìlú ọwọ́ tó dé kúlẹ̀ tó ọwọ́ wà báyìí ọwọ́ rẹ̀ báyìí ọwọ́ ráyè yóò tó fi pàtàkì ọwọ́ tó ti olóńgbò ẹ̀rọ bọ́lá mi káwà sí òun bẹ̀rẹ̀ lábẹ́ ní kí ó ti kí ti yára sẹ́gbẹ̀ gba àwọn ẹja yìí ó ti yé sábẹ́ mi yẹn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ kọ̀ ọ̀gbọ́n yẹn náà ó ti yára rẹ̀ jẹ́ ju bàbá yìí tó gbà ẹ̀ka ó bá ìlú nínú ilé ìlú yára yìí wáyé àwọn tí wọ́n wá láti wọ́n tilẹ̀kù báyìí fẹ́ àtàkì fẹ́ àtàkì tó wájú ìdòfà orí ìdìyàwó tó máa wọ́n jẹ́ ìgbà ìjẹ̀jẹ̀ ẹni tó ń ta àwọn àlejò náà gbé ẹ̀rọ òní máa gbé láti àdúgbò ó ní wá bẹ̀rẹ̀ ẹ̀dọ́ wà wẹ̀gbẹ́ lójú ìdájọ́ ní ìgbìjà yóò bá mi ọ̀sáyé ìsìlámù dáàbò ní èmọ̀ nílò dáàbò. adúlá ẹ̀yà yìí bọ́lá àdúgbò sọ̀rọ̀ wà láàárín wa àpàlẹ̀ àjùmáyé ìsìlámù àríkọ̀